بسم الله الرحمن الرحيم حمدا كثيرا طيبا مباركا فيه ثم صلاة وسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قال شيخ الإسلام محمد بن عبد الوهاب عليه رحمه الله القاعدة الثانية أنهم يقولون ما دعوناهم وتوجهنا إليهم إلا لطلب القربة والشفاعة ودليل القربة قوله تعالى والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار ودليل الشفاعة قوله تعالى ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم يقولون هؤلاء شفعاؤنا عند الله فالشفاعة شفاعتان شفاعة منفية وشفاعة مثبتة فالشفاعة المنفية ما كانت تطلب من غير الله فيما لا يقدر عليه إلا الله والدليل قوله تعالى يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون والشفاعة المثبتة هي التي تطلب من الله والشافع مكرم بالشفاعة والمشفوع له من رضي الله قوله وعمله بعد بإذنه كما قال تعالى من ذا الذي يشفع عنده إلا بإذنه من درس الججوب أشلي القاعدة الأولى القاعدة الثانية إلينا الدرارة أوان انتظر ما قاعدة عليك جي وفنو وسيبورو kìí ń ta lè mú níjẹjọ yẹn náà ká sì parí ẹ̀ náà àbí ká gbìyànjú àti padà wá sálàyé rẹ̀ ṣe ń dárúsù tèmi ó ní pé àwọn tí wọ́n fi ìlànà àwọn ànábì ọlọ́run ọba lẹ̀ tí wọ́n yapa sójú ọ̀nà sí ìtọ́lọ́wọ́n fi rán àwọn ànábì làwọn òjíṣẹ́ rẹ̀ ní làwọn ọ̀ṣẹ́bọ àwọn kìfìrí ẹ̀dá wọ́n máa sọ wípé nínú tí wọ́n máa ń sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n máa sọ wípé ma da'awnahum àwọn tẹ́ pé à máa ń sìn yìí gbogbo àwọn nǹkan míì kẹrí táwọn forí balẹ̀ fún táwọn wárí fún yìí ma da'awnahum àmà wọn àmà rawọ́ ẹ̀bẹ̀ sí wọn watawajjahna ilayhim àmà dojúkọ wọn láti béèrè kẹkàn lọ́wọ́ wọn illa li talabil qudbati wa shafa'a àyàfi kò sí wípé àáfin wá bá ti fẹ́ súnmọ́ lọ́hùn tí wọ́n lè dúró fún wa ní ìgbìyànjú tí ó máa sì wọn ọjọ́ ọlọ́hùn al-qurba wa onísàngó ni ọlọ́bàtálá ni eléṣù ni gbogbo wọn bẹ́ẹ̀ àtá àwọn tí wọ́n ń bọ àwọn ànábì ọlọ́run lẹ́yìn ọlọ́run bí àwọn nàkọ́rọ́ tí wọ́n sin Isa bí àwọn Yahoo tí wọ́n sin Zaire kódà bí àwọn sófin àwọn mùsùlùmí náà tí wọ́n ń dojú ìjọsìn wọn pa náà Muhammad bin Abdullah sallallahu alayhi wa sallam nígbà bí wọ́n lè rè wọ́n ní oore méjì làwọn torí rẹ̀ ń sìn wọn kí wọ́n lè mú wa súnmọ́ lọ́hùn kẹ́sì lè jẹ́ ẹni tó lè máa bá wa bí àbùkátà àwọn ọjọ́ ọlọ́run ó parí so wọ́n gbé wá sínú ìròrí táyé tó bá jó lórí pẹrẹ tó fẹ́ lọ gba nǹkan lọ́wọ́ àwọn tí wọ́n jù ọ lọ àbí kó o mà nínú àwọn tó tó súnmọ́ àwọn yẹn bí connection tí wọ́n mọ̀ tí wọ́n fà ń tẹ̀tẹ̀ báyìí lọ́wájú wọn àbúrò mi ni o ọmọ ẹ̀gbọ́n mi ni o fi tó ń béèrè rèé ìròrí yẹn làwọn fi ń ṣe ẹ̀rí tí wọ́n ń tún gba àwọn ọlọ́run tí wọ́n sì lẹ́yìn ọlọ́run ọlọ́run wá ní al-imam rahimahullahu ta'ala ẹ̀rí àkọ́kọ́ lórí tí wọ́n láwọn wá ọlọ́run fi rẹ̀ ń àwọn sàtà wọn sìn ọlọ́run mú ẹ̀rí wọn yẹn wá bákan náà ọlọ́run sì rọ́dù ẹ̀rí yẹn ọlọ́run mú ẹ̀rí tí wọ́n máa ń wàlẹ̀dínà tẹ́kọ̀ọ́bù mẹ́hìndú nìhí àwòlìyà ẹ̀ ráwọn tí wọ́n mú ẹlòmíì nígbàkàyà lẹ́yìn ọlọ́wọ́n ọba àwòlìyà ọ̀rẹ́ alásùnmá ẹ̀ńtí ràn yàn lọ́wọ́ ẹ̀ńtí ń gbà yàn lẹ̀ ní jẹ́ wàlẹ́ tó wàlẹ́ yìí nítumọ̀ tó pọ̀ ẹ̀ń tó jọ rẹ̀ yàn ẹ̀ń tó jọ ga yàn wàlẹ́ yìí òní kódà nígbà míì ẹni tí èèyàn súnmọ́ séèyàn jùlọ ṣùgbọ́n èèyàn mú mọ́ra bí ọ̀rẹ́ ó lè jẹ́jẹ́ àbúrò èèyàn ẹlẹ́ẹ̀kẹjẹ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹ kó lè jọ ọmọ èèyàn wàlíyù náà ni mo jọ ń jẹ síra yín tó jẹ́ bá ṣẹlẹ̀ sí báyìí yóò ṣẹlẹ̀ sí yàn. ẹ ẹ̀ ráwọn tí mú àwọn olùgbàkàyà míì wọn ní ọlọ́run wọn ní alásùnmá lẹ́yìn ọba máa ń a olúwa ẹni tó ń gbẹnu odò báyìí báyìí ẹ̀ ń bọ́ ni sàárè ṣéwù báyìí báyìí ẹ̀ ń bọ́ ni ńnara ọmọ náà àròdò kò ń ò ní gbà lẹ́lẹ́bọ̀ òfin ní gbà láyé kò ń tẹ̀lẹ̀ kò ń tẹ̀lọ̀ ẹlẹ́bọ̀ yìí gbà kò ń tẹ̀lọ̀ torí pé ó gbọ́sùn mọ́tẹ́ nǹkan yẹn yìí àwọn òtítẹ́ kẹ́ fi nǹkan yẹn ròyìn àwọn lórí tó pé kẹ́ tó lè rí aláburú tí ó fi ní ilẹ̀ faláburú lòun èso ti jẹ́ lérè aláburú yìí fẹ́ kẹ́ ìfìrin ilẹ̀ fún gbalaburú lò tẹ bá ti ń alẹ́ jẹ yóò mọ̀ hákò tẹ bá ti ń alẹ́ yóò mọ̀ jù náà yẹn máa náà àbúrò kù ẹ láà ń sùn wọn lẹ́yìn ọlọ́run á ti wọ́n ilẹ̀ lè yuqarribuna ila Allah zulfa gbogbo ohun tí ẹ̀rí tà ń ṣe fún wọn yẹn bá a ti ń wárí ìlú fún wọn tá à ń pa nǹkan fún wọn tá à fi wọn búra kàkà tá ọlọ́run ọba direct tá a máa ń ké àwọn òòsà wọ̀nyí afẹ́kí sún wa mọ́ ọba ni illa liyuqarribuna ila Allah zulfa àgbà wípé wọ́n mọ́ jù wá lọ́wájú ọlọ́run àwọn afẹ́ kí wọ́n fà wá ń tẹ̀tẹ̀ síwájú ọlọ́run ẹ̀rí wọn rẹ̀ ilé ìpìlẹ̀ dáadáa ni mo ti sọ ní ìjẹjọ tí yẹn bá ti African religious studies yóò yé dáadáa in fact ẹni tí kan bá ti dúró lára ẹ̀ ní máa ń kọ́ nípa religions institutions otherwise yóò padà fẹsẹ̀ àárọ̀ kẹfìrí àkọ́kọ́ lọ torí wọ́n mú àwọn àlàyé yẹn wá nú àwọn materials wọn àwọn àwọn ìwé tí wọ́n ti kọ ló sì máa jókòó nú ọpọlọ ẹni tí nǹkan ò bá hàn sí. wọ́n gbà wípé èṣù ni Ṣàngó ni Ọbàtálá ni gbogbo àwọn kìnìyàn wọ́n gbà pé ministers ọlọ́run wọ́n gbà bọ́lọ̀ ní ministers ìzàrọ̀ wọ́n ti máa ń pè wọ́n nìyẹn ministers ni wọ́n ìyẹn ni pé bọ́lọ̀ wọn bá sí nǹkan kan àwọn ní òòrùn ti wà. bọ́lọ̀ bá fẹ́ ṣe yóò rìn wa ọnụ ọ̀gbọ̀n náà bọ́lọ̀ bá fẹ́ ṣe yóò rìn olúwẹ̀rí sí wa tó bá wa yóò rìn ìsà sí wa lọ́dọ̀ àwọn ìfọ́rọ́ àbí yóò rán Muhammadu Abdullahi sí wa àbí yóò tọ̀ríkọ̀ wa lọ́dọ̀ àwọn sófì ìfẹ́ máa àti fẹ́ déwájú ọlọ́run ká kú máa ń gbé àwọn ni wọ́n wà á sálẹ̀ yìí àlámàrí wa sọ́lọ́ láti ní nǹkan wọ̀nyí ó ní í ṣe pẹ̀lú worldly affairs ìfi à ń bá yínú sẹ̀mí ayé wa láyé ó sì ní í ṣe pẹ̀lú tí ó ṣẹlú ìyá àyàmà ọlọ́run wa ni ẹ̀rí wọn rèé o inna allaha yahkumu baynahum fima hum fihi yakhtalifun dáwọ́dájú allah yóò ṣèdájọ́ láàrin wọn níbi tí wọ́n ń sìn apanilé lórí. wọ́n ti yapa ẹni torí kẹ́sì àwọn ọ̀ṣẹ́gun kì í ṣẹ̀sìn kan ọ̀nà táwọn ń gbà bọ àwọn ọlọ́run tí wọ́n ń bọ yàtọ̀ fò síra wọn bá kà nípa wọn dáadáa bó ti ń bọ kọ́ ni iléeṣẹ́ ọ̀dàrà ti ń bọ ọ̀dàrà iléeṣẹ́ ọ̀dàrà ti kọ́ ni ti ń bọ yìí àpébí tó wọ́n fàmílíà dáadáa sẹ́nu wípé abẹ́lọ́mà subhanahu wa ta'ala àwọn bàbá akẹ́kọ̀ọ́ ti sẹ́ẹ̀sì nínú tiwa ló ti ń bí tí wọ́n ti fi láyé lẹ̀ kọ́lọ́wọ́n kò forí jì wọn. ní àwùjọ tí wọ́n ń bí mí mọ̀ bí àwọn aláìmọ̀ kan lọ́dọ̀ tí wọ́n bá fẹ́ tún rú mẹ́ẹ̀ síta lóko àwọn à ń ṣẹ́gun sòrò yẹn ó fúyẹ́ lọ́dọ̀ wọn bí ó fúyẹ́ gan téèyàn bá rìn káàkiri tí ẹ̀ ń bá débùlẹ̀ yorùbá hánra wọn tí wọ́n ti gbé gbogbo àwọn àṣà yẹn lórí àwọn eléégún jura wọn lọ wọn ò sọ̀rẹ́ eléégún a máa na eléégún lọ́rẹ́ eléégún a máa pa eléégún àbẹ́ ìpara ní àwọn eléégún kan bẹ jẹ́ táwọn bá ń sẹ́kù eégún wọn jáde wọn ò bí eléégún tó wẹ́ táwọn jáde kó náà ló ń gbégún jọ náà yóò fọjọ́ náà lẹ́ẹ̀kan fún tọ̀hún ojú làlá ẹ̀sìn pẹ́sìn sẹ́sìn nìyẹn inna Allaha yahkumu baynahum fima hum fihi yakhtalifun naam bẹ́ẹ̀ náà nìkan ó darí wá sínú ìsìláàmù wa àwọn Sufi pẹ̀lú turuku turuku turuku turuku turuku turuku tí wọ́n dálẹ̀ sáré pàfẹ́ súnmọ́ lọ́nà ìsìláàmù ìgbà tí mò ń bẹ ní Sudan mo rí pósítà kan mo sì lè júwèé lélẹ́yìí sọ̀rọ̀ tó wà táwọn bẹ́ẹ̀ kéékèèké táwọn kéékèèké tó bá ń kọ́ wa bíi learning materials ní sùn àwọn tíjà tó kó àwọn posters kan wá ó yà ádámà ó yà ifá ó yà àwọn ọmọ ó yà jésù àti àwọn ọmọ àwọn ìsírẹ́lì tí wọ́n jókòó lórí àpáta àwọn àjò rẹ̀ àwọn pé fún mi imagination ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe pósítà kan wọ́n wá kọ àtọ̀ríkọ̀ tìjàníyà sókè àwọn sọ̀tọ̀ríkọ̀ tó pẹ́ kájáde lára tìjàníyà ó lé sẹ́yìn sí i àtàkùn òfin ẹ̀tọ́ sófin nàìjíríà àti sófin nàìjíríà wẹ́ sófin àwọn alárúbáwá nígbò sí kọ́ńdọ̀ wọn náà ló fi lọ́dọ̀ sí wa kéèké lè ṣàbàndíyà kéèké sunusíyà kéèké kọ̀dìríyà lábẹ́ tìjàníyà nìkan bí yẹn ò bá sì hàn sí wa jàfàríyà nílẹ̀ lẹ́yìn lẹ́yìn yorùbá ń kọ́ gbogbo wa náà yọrí àwọn tó wọ́n kírun àwọn tó wọ́ ju tìjàníyà pìlẹ̀ gan lọ àwọn a máa fi ọtí gba ládáwájú ọlọ́run ọtí mímu àwọn gbà fáwọn fi ń gba ládáwájú ọlọ́run ìjàfàríyà ara ìjànìyà náà àwọn náà ti pẹ̀ka jáde nínú tí ó fi ń jẹ́ káyà yìí máa rìn lẹ́yìn wípé ọlọ́run ó sì dájọ́ láàrin wọn lórí tí wọ́n ń àti àmọ́ ló fọ́ níbi tí ọkùnrin wọn sàbùsùfì nìjẹ́ ò uniform àwọn ní uniform ti mọ̀ àfàwọn olórí wọn tí wọ́n máa ń wọ green àti white gan àwọn kẹlẹ̀ mọ́ ní uniform lọ́tọ̀ wọn uniform àwọn báyìí fẹ́ẹ̀tì báyìí uniform ọ̀tọ̀ bí ilé ìwé tó ní uniform kí ni náà àfẹ́ra yìí ta àfẹ́sùnmọ́ inna hum ọlọ́wọ́n inna Allaha la yahdi man huwa kadhibun kafar dájúdájú ọlọ́run ọba kò ní sèmànà fẹ́ni yóò tó bá jẹ́ òkúrọ̀ tó sì jẹ́ kèfèrí so alkaadu walkufar awalkafar ìròyìn kọ́lọ̀ ọba ò ní sèmànà fẹ́ni tó bá jẹ́ òkúrọ̀ àti tó bá jẹ́ kèfèrí yẹn ó túmọ̀ sí wípé ihun tí àwọn kèfèrí yẹn ń kílìm wípé n táwọn fi ń sin táwọn sínú ìjọsìn àwọn rèé àwọn ohun ọlọ́run ọlọ́run bá ti gbọ́ ọ̀rọ̀ yẹn ó ti gbàdá lọ bẹ́ẹ̀ kan bá lóun sin lọ́run lábẹ́ islam láti súnmọ́ lọ́run tó ti fara èèyàn kan ní fi ń súnmọ́ lọ́run tí ò lè súnmọ́ lọ́run direct tàbá ti láwọn bàbá ọkàn wa balẹ̀ táwọn bàbá ti ní ká máa lọ ọkàn wa balẹ̀ ipò kan náà lẹ́jọ́ wa huwa léèyàn bá ń ta وإذا سألك عبادي عني فإني قريب gbogbo ọgbà táwọn ẹrú sinmi bá ń béèrè nípa ẹ̀mí ọlọ́run lọ́wọ́ àná Muhammad sọ fún kí mo súnmọ́ wọn iṣẹ́ tí mo jìnnà sí iṣẹ́ rẹ ọwọ́ èèyàn ìjọsìn ọwọ́ èèyàn ní mú yàn súnmọ́ lọ àbí kó jìnnà sọ́nà. lẹ́yìn mi Allah subhanahu wa ta'ala ni wa laqad khalaqna al-insana wa na'lamu ma tuwaswisu bihi nafsuhu wa nahnu aqrabu ilayhi min hablil warid kásán ọrùn wa kásán tí ń lọ tí ń bọ̀ nínú ara wa ẹ̀ láwọn fèsì wọ̀nyí ọlọ́run ló ń súnmọ́ wa ju báwọn sẹ́sẹ̀ ti súnmọ́ wa lọ. kò sẹ́sẹ̀ ò lè súnmọ́ lọ́hùn kò dìgbà tí èèyàn bá tẹ̀ gbọ́wọ́ kò dìgbà tí èèyàn bá gba ẹsẹ̀ kò dìgbà tí èèyàn bá sọ̀rọ̀ nǹkan torí ọlọ́ọ̀bá ní gbogbo àwọn òjíṣẹ́ sáwọn èèyàn wọn kí wọ́n lè sọ àwọn èèyàn wọn dẹrú fọlọ́wọ́n ọba ni kì í ṣe kí wọ́n sọ àwọn èèyàn dẹrú fúnra wọn. تعبيد الخلق للخالق ولا تعبيد الخالق أو تعبيد المخلوق بالمخلوق náà ni gbogbo ọ̀nà tí èèyàn máa fi ń ṣiṣẹ́ ìjọsìn fáwọn èèyàn tí èèyàn ṣe wá àti fún wa tí èèyàn wá ń gbéra rẹ̀ kalẹ̀ nígbè kalẹ̀ tí ń bá wí náà ni enslavement in labẹ́ islam ìmúyàn sí ni tọ́lọ̀ sí ni ẹ darí àwọn ọmọ sọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ wọ́n dá ọlọ́run ọba mọ̀ kó nìkan là ń sìn ẹ ní kan ó sọ fáwọn ọjọ́ rẹ̀ wípé nìyẹn máa bì lẹ́yìn ọlọ́run ẹ lè rí tí wọ́n ti wọn láwọn táwọn lẹ́yìn wọn kalẹ̀ níbi kalẹ̀ wípé rárá kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ eléyìí ní ṣe pẹ̀lú alukóroba ìwásùnmọ́ sọ́dọ̀ ọlọ́run wọ́n mẹ́rin tí wọ́n wá lọ́sùpánà wa ta'ala ó dà ẹ̀rí yẹn nù bí ó kì í ṣe rí ẹni bá ti rú ẹ̀ òpòrọ́ ní aláìmọ̀rẹ́ ẹ̀dá ni. wa dalilu shafa'ati qawlu ta'ala nǹkan kejì rèé ìwá ìsìpẹ̀ àti wa والفجر وليال العشر والشفع والوتر الشفع ونكمجي وتر الوتر ونكيوكا نفين بيننا وقولون الوتر وباسو ìtumọ̀ rẹ̀ ní wípé ìwọ níbi tó kù sí o sì fẹ́ dọ́dọ̀ ẹni tó tẹ̀ ló wá wò pé ìbá sọ̀rọ̀ tí ó tẹ̀ fún ọlọ́rọ̀ sọ wá lọ́wọ́ èèyàn kan tó tijú tó fi ojú tó sì fẹ́ràn wá mẹ́rin lọ́wọ́ ẹ̀ wá di méjì lọ́wájú rẹ̀ هذا هو الشفاعة هذا هو الشفاعة ìkàméjì ẹ̀tí ń jẹ́ méjì ìka ẹnìkan fẹ́ bọ́ so ìsìpẹ̀ yìí náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé àtọ̀rọ̀ àlùkìyàmù ó fẹ́ ṣèpẹ̀ gba nǹkan wájú ọlọ́run torí èmi náà tí mo kù síbi tó pọ̀ ẹlẹ́sẹ̀ ní kí mo tiẹ̀ títí wájú àwọn láàmà ara wẹ́ẹ̀dùn yẹn sí ká máa wà bẹ̀ lọ́n kọ́lọ̀ òforíjì wọn ká máa wà bẹ̀ lọ́n kọ́lọ̀ òṣòro yẹn fún wọn àyájí máa ẹ̀rẹ́ ẹṣẹ́ fáwọn ẹ̀rì pé inú sẹ̀mí ayé náà a máa wáyé wáá pàbí lẹ́yìn tí bá ń wáṣẹ́ káàkiri àbí wá kọ́ńtrákì káàkiri yóò láwọn kan tí ó so mọ́ tí wọ́n mú lòkè tó bí àwọn tí ń bẹ lókè náà ní clear contract yẹn sọ́mà lágbájá wọn ò tiẹ̀ fẹ́ máa ta lẹ́ni tí ó fẹ́ gba contract ó kàn wọ mọ́ alára ni ó sì ń ṣu contract fún un. ní bá ń wá admission hàn ẹlòmíì kò ní qualify àmọ́ torí pé ó mọ̀ọ́yàn gbogbo àwọn kìíní ń so àwọn ẹlẹ́bọn wọ̀nyí wọn máa sọ wípé nínú wọn wa ya'buduna min dunillahi ma la yadurruhum wa la yanfa'uhum wọn a máa sin àwọn nǹkan kan lẹ́yìn ọlọ́run kí ni àwọn nǹkan wọ̀nyí ma la yadurruhum ní tí ò lè kópa lára bá wọn kò lè ní wọn wala yanfa'uhum kò sí lè ṣàǹfààní kan fún wọn. لأن قوة الضر والنفع بيد الله وحده torí pé agbára kálí nìyàn lá agbára kálí ṣàǹfààní fún yàn ọwọ́ lọ nìkan ló wà. ويقولون هؤلاء شفعاؤنا عند الله ẹ̀rí wọn rèé ẹ̀kan láàrín sí wọn àti wọn wọ́n jẹ́ olùṣèpẹ̀ fún wa níwájú ọlọ́run ọba ni. olùsìpẹ̀ wọn jẹ́ tó bá ní ìnira kan tó fẹ́ tẹ̀lẹ̀ tí wọn tá bá ti képe wọn báyìí ìnira yẹn bá wọn sọ fọlọ́hún torí pé wọn jù wá lọ ó fún wọn láyè lọ́dọ̀ lọ tí olùpẹ̀ wa wọn jẹ́ níwájú ọlọ́hún àmì ẹgbọ́n tọ́lọ̀ fi kọlifá àwọn tí wọ́n sì lẹ́yìn ọlọ́run wọn gbogbo àwọn tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run yìí kò lè ṣe wọ́n sùn bẹ́ẹ̀ ni kò lè ta àǹfààní kan wa. anabi ibrahim alayhisalaam tó jẹ́ bàbá wa àgbà níbi ìjọsìn bá a ti ń sìn lọ́run nínú ìgbàgbọ́ ẹ̀rí pé ń jọ́ kìíní àná táwọn èèyàn rẹ̀ tí wọ́n kó pákí tí wọ́n lọ bí ọdún wọn tí wọ́n ń ṣe fáwọn òru wọn èyí tó jẹ́ ọlọ́run ọmọ ọlọ́run tí wọ́n tó lọ bá wọn nígbà tí sọ fáwọn èèyàn rẹ̀ kó rẹ̀ wọn lè bá wọn jáde tí wọ́n lọ fún wọn lọ bá wọn kà oúnjẹ ní ẹwà jẹun kọ́lá láti àkóró ẹwà jẹun ní òòsà ìyẹn ọlọ́run èsì ó yẹ hmm? èsì wá gbé mò ń bá yín gbogbo àwọn ọlọ́run kéékèèké àti ọlọ́run <laughs> ó bá ṣe wọn bọ́sẹ̀ sí ń sojú ó bá bẹ̀rẹ̀ sí ń là wọn láàké ó wá fíjìtì wọn wọn ló wá fi àáké tó fi pa àwọn ọlọ́run kéékèèké òòṣà kéékèèké yẹn ó wá fi kọ́ òòṣà àgbà ó ní làákàyè tírì rẹ̀ ìyẹn tó wà mọ́ ọlọ́pàá ní làákàyè kò sẹ́ni tó níta lójú tírì rẹ̀ ò pé láyé <laughs> ó wá fi àáké tó fi ṣe àwọn òòṣà kéékèèké lọ́tẹ̀ ó wá kọ́ ọrùn òòṣà àgbà táwọn èèyàn yín bá ti dé wọ́n bá ti ń talẹ̀ ní tí ó bá yé àwọn àbúrò rẹ̀ jẹ́ báyìí wọ́n fèsì àmì ìrọ̀rọ̀ yìí à ah! ọ̀gá àgbà ni wọ́n ó ba làákàyè wọn jẹ́ yẹnyẹn tí làákàyè náà ni bàbá yín wà ẹlòmíì ìgbẹ́ ń gbà mí tó bá ti fún láyà kùránà àti àdíjì báwọn kan ṣe dáàtà ẹni yìí orí ẹ̀fẹ́ orí ẹ̀dọ́kì díẹ̀ ọ̀rọ̀ amú ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ nù mọ̀lẹ́bí wọn wá eléyìí kí ló dé tẹ̀ ní ìtọ́sí sí i ìyẹn tá à ń sọ fọ́nú àdìsí àti àyà kùránì náà nìyẹn lágbára òkè òun náà ni ọlọ́run dá fún wa káfí máa ronú nípa òfin ọlọ́run sánà ọwọ́ sánà kó lè yé wa nígbà táwọn náà sì máa ń ha ha iná ó mi táwọn ṣe olúwa wa ẹnu mọ̀ jẹ́ kan náà àwọn alábòsí apá kan wọn lóhùn pé na-aka yẹ sóró hùm nìkọ́nù láwọn ìrọ̀rẹ́ à ń gbọ́ pé ọ̀dọ́ kan bẹ títí ń sọ pé òun fẹ́ ṣe àwọn ọlọ́run anújàǹbá ó ń wò tó káàkiri wọ́n ń pè ní Ibrahim kò lè kọ́lù fáàtú bìí aláàyè nìyẹn ẹ wá ní gbangba wá sàlàyé ẹni náà ìdè à ń ta hádàbẹ̀ ìwọ Ibrahim ṣé ìwọ náà lọ sí dárú kan yìí tó dán pẹ̀lú àwọn òòṣà wa kọ́lá bá yẹn fọ àlọ́ òkè bí rò ó hádà fasaluhum nǹkan yọ̀ǹ pípọ̀ ṣé bẹ́ẹ̀ rí tó jágbà wọn tí a ṣe ń bẹ̀ lọ́rùn rẹ̀ èmi kọ́lẹ̀ ẹgbẹ́ ẹbí rè é ìgbà ẹ̀bùn òun lé ní ó sì kì í káàbọ̀ àbí ẹbí lè pé táǹtì gbogbo táǹtì àwọn àbúrò ẹ̀yìn náà ní wọ́n báyìí àwọn àgbèrè sàn sórí kòkò túnmọ̀ ló fi sún aláàrù ó sùn yìí ọ̀rọ̀ olúdorí àgbàkodò ni kò wọ́n ní ní ìjọ yìí lakọ́dé náà yí ọwọ́ náà mà máa hà wùlẹ̀ ìyá ìjọ lè sọ̀rọ̀ kó sí ẹni bá lẹ́bọ̀ ṣùgbọ́n ló mọ́ dàbí àwọn ọ̀rọ̀ ní òkú sọ̀rọ̀ pété àwọn tó wá dọ́jú wọn dojú ọ̀rọ̀ kan ìrọ̀lẹ́ padà tà ìwọ náà mọ̀ pé àwọn ilé ìwé sọ̀rọ̀ yìí tọ́ àwọn káàbí ilẹ̀ mi ń dùn nílẹ̀ ìmọ̀lẹ́ yẹn fún mi ṣẹ́ ọ̀lẹ́yọ̀ tó rù fún bẹ́ẹ̀ náà tí wọ́n mọ̀ ẹ wá ń sin tí ò lè sí ní láǹfààní tó lè ní lára lẹ́yìn ọgbọ́n ó fi lọ̀kún àti ọ̀yìn kò sí làákàyè mi ó fi lọ̀kún wá àti bẹ́ẹ̀ ti gbọ́n mọ́ mi á ó fi lọ̀kún máa tẹ̀tẹ̀ lájú ó fi lọ̀kún máa tẹ̀tẹ̀ ní làákàyè Hmm, a sì gbèjà ọlọ́run wa <laughs> a sì kú oyà ẹ̀sùn náà àwọn alájà ìgbìlà terrorist yóò dáta gidi ni ìbáni ẹ̀kẹ́ ìjáde rárá nìkan agídí náà ni láti tilẹ̀ ni agídí lílo ti wà ní òṣèlú tí ẹni tí kò yìí náà sí kò sí ìmújà wá a sí ọ ní tẹ̀sí lẹ́yìn ọlọ́run ẹ̀yẹ kí wọ́n sì fi òsàálẹ̀ kó tàbí fi ni ó gbèjà ara ẹ̀ mọ́ni ara o wọ́n sùúrù àlẹ́ àtàkùn ẹja aràn ọlọ́run wa lọ́wọ́ o ẹja ara ọlọ́run wa lọ́wọ́ o torí ọkùnrin yóò dojú wa ẹja gbé olúwa wa ẹja gbé ṣé olúwa ń pè ń jà ní àbúrò ọlọ́run ló gbé ń jà. wọ́n ní bàbá wa ìgbà wa kójú rọ̀ láyé gbà kókó táwọn pè lẹ́kàn nídìí yá ojú ọba gbogbogbò wọ́n pè lẹ́kàn àwọn àpò lága lọ́dọ̀ wa ní gbogbo ẹ̀nà fi máa ń kọ́ ilé fòsà owó sí dáadáa àwọn alátẹ́gùn òjò rọ̀ àtẹ́gùn tóbi ó wá sí gbogbo ilé ẹ̀dá rẹ̀ gbogbo àwọn àdúgbò wọn wá kó lọ ẹjẹ́ á lọ pa kókó mi ká fi kọ́lé òsà wa o wọ́n wá sọ fún bàbá yẹn wọ́n yé ṣe mùsùlùmí kan tí ń kalẹ̀ ń kírun òjò gbèsè ńlá káyé ń yàrá ṣe bí ẹlòlúwa wa ní hmm, àdúgbò ní ẹ jẹ́ kó fún ara ẹ̀ na kò látẹ́gùn mátàtẹ́gùn bọ̀ tó kó gbogbo tó tú àdúgbò ẹ̀ wà lè mátẹ́gùn bó kó kó gbogbo aga lọ so èmi ò lè jẹ ìyà lórí ìpè tí ò sàǹfààní kan kò sóore kan fún mi sì ń ilé ilé òkà wa owó kò àmọ́ òun látàyè odò ń pé orí òun pé bórí ní òun bá fẹ́ máa ṣe ó ṣe rí náà nìyẹn. ilẹ̀ ló fi máa gbọ́ yọmọ ìyá mi ìṣèlú wípé gbogbo ń sáà bá ń sùn lẹ́yìn ọlọ́run láyọ̀ tó mú wàlá ń fà kò lè nìyẹn lára ìṣèlú ìsàǹfààní kan fún wọn ó bóòsà wa yóò rí àwọn tí ń bóòsà náà wọn ṣàbùrú kìí tó òsà kìí sòkúta ẹni ṣàbùrú kò lè dábúrú ṣe àwọn ni wọn dóńdó bì sẹ́yìn fáwọn olúwa wọn yẹn fáwọn òṣà wọn tó náà pé bí nǹkan ọba ẹni ṣẹlẹ̀ sí wọn tó lórí sáwọn kí wọn náà lè gbà wípé òòṣà tó lórí sí ló ṣàbùrú yẹn àti rí òtù ọ̀rọ̀ wọn ti jìnnà lásìkò tá a wà ó jìnnà nínú ọ̀rọ̀ Yorùbá dáadáa wọ́n ní èèyàn níbẹ̀ níbi òrò ẹ̀ nígbà yẹn ní ìlú bẹ níbi òdòdó bíi ké kẹ́rin yẹn olóró yẹn ẹbí bẹ́ẹ̀ di òrò yẹn kó lọ wá sẹ́yìn ṣe kókó di kóró fún ara ẹ̀ gan-an kó wá sọ̀rọ̀ ká gbọ́ bíi dèké wákàtàlà tò láti kulẹ̀ náà ní láti rí pé kèsì láti náà náà láyé dè mí lágbára sí torí pé ó àwọn ń káwọn náà wà ní wọn léèrè bẹ́ẹ̀ ni tàbá wá sínú ìsìlámù wa lọ́dọ̀ àwọn oníṣòfin wọn yẹn èyí máa ń bẹ lọ́dọ̀ wọn gbogbo tó ní kálukú wọn mú àwọn ṣéwù wọn wọn mú wọn ní ṣàárò ìdàlọ́ lọ́kàn wọn fi balẹ̀ àti tọ́nà bá fẹ́ ṣàánú nìkan nù wọn yóò gbúdò lọ ọ̀tẹ́ là ń sọ fún wọn ìtọ́nà bá pe khatmu ala qalbi tọ́nà ti di ọkàn rẹ̀ pa kò lè gbálà yìí ìtọ́nà wọn ní òun bímọ kò sódò ní sùkú mọ wọn lọ bá ṣe fún àwọn tó ń gbé ẹlẹ́kùn bàbá ọmọlábí yìí kò sówó lóòótọ́ ọmọ ìyàwó bíire ọmọ náà wà lálàáfíà àmọ́ kò sódò táì sùkú mọ ṣé kò ní kò ìgbà yìí lọ́mọ sàn gbogbo ọ̀nà tó wó fi jáde lórí ìyẹ̀kùn ọmọláyé ṣé jáde sí ọ ní ọba lọ sá tí ìbáṣepọ̀ ọlọ́run fẹ́ nírú ẹni yẹn lò kí nǹkan yẹn padà bẹ́yìn yọ yóò mú iṣẹ́ yẹn lọ́lọ́run ọba ni torí gbà pé kò sí ní abùkátà lóde ayé ń bí tó ń mu ní àṣàfihù ẹni tí ibùn ti pè wájú ọlọ́run lóde àlùfíàmà náà ìlú tó ń bá kù sí náà yóò bùn bẹ̀ lọ́hùn àmọ́ ọlọ́run bá fẹ́ ṣàánú rẹ̀ ó jẹ́ kí nǹkan yẹn padà wá ojú sí ẹ fúnra rẹ̀ sọ lóòótọ́ bẹ̀rẹ̀ sí ń sa nákàlú yẹn àwọn èèyàn ń bùn ní owó tó ṣe wípé òògùn nírú ẹ̀ rí tó fi di ọjọ́ mẹ́jọ inú tó ń rí lówó kìtẹ́ káàjẹ́ nìkan ń gbé wa afa amọ̀tí ẹ̀bí mọ́ àgbọ́tẹ́lẹ̀ kankan ẹgbà afa ẹgbà òun rí àtẹ́kù owó tó ń bù káàtà sí láti fi kọ́ mọ́ àmọ́ ọjọ́ kejì ọ̀tá àwọn sọmọ olóko tán látàlẹ́ ọjọ́ kejì wọn lọ́mọ ẹ̀dẹ̀rẹ̀ àbá gbogbo owó tó kù tó ń fi kò kó máa wọ́n padà ná lórí ọmọ yẹn wọ́n tún yá owó mi kama ní wọ́n sọ operation fún ọmọ tí wọ́n sẹ́ẹ̀bì bẹ̀yìn bẹ́yìn ọmọ yẹn padà sílẹ̀ ayé rẹ̀ ẹ̀sùn ẹ̀gẹ́ bí yorùbá lẹ́wọ̀n ah! ọmọ mi náà làákà yìí lò fún mi ó họ fún sẹ́wù ìṣe yóò bàyẹ̀ òun jẹ kí láǹfààní tó ń rí lára yìí ọlọ́run fẹ́ sàánà rẹ̀ náà bẹ́ẹ̀ sì ń lò tó ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń pè ní náà kàìsàn pè ládùúgbò àti wọn ṣe wọn ó kọ àjànú náà ló rọ̀ mọ́ àjànú kì ní fìyàn ní kẹta bí ẹ̀rín kẹ́kọ́ mọ́ kẹyìn rẹ̀ fún un káwa ló jẹ lọ bẹ́ẹ̀ tọ́kẹ̀rẹ̀ ní balẹ̀ tó gbòbi tó wùdí bá kù sí wọn lé òbá gbé wájú ọlọ́run ní máa ń fún ti àwọn tí wọ́n tẹ̀lé wọn ráyà àwọn ẹni ọlọ́run wọ́n ti ọkàn wọn balẹ̀ pẹ̀lú pé màá táwọn ní ìṣòro ayé àwọn aṣẹ́wọ̀n yẹn àwọn ẹni ọlọ́run yìí táwọn ń gbà pẹ̀lú ọlọ́run ni wọ́n wọ́n bá wọn pèsè àwọn ọjọ́ ọlọ́run láti yẹ nǹkan tà wọ́n. tó ló jẹ́ àlùkí àmọ́ náà ní táwọn bá kù sí ìṣàwòrán. àtẹ́ ìgbọ́ kan náà wọn haúsá ọlọ́run wa ní kí gbé dé haúsá bóyá mi bàrà láàyè rẹ̀ sí dáadáa jù báyìí lọ ẹnu gbóhun tó sọ. ṣùgbọ́n àwọn tí wọ́n bá ń wípé gbogbo ẹni báyìí rí òun sójú báyìí kò wọ́n náà lọ́wọ́ bá èmi sáà gbọ́ ṣe ṣé wú mi sáà gbọ́ nínú nínú wáàsí sínú àwọn èèyàn lò tán hó àwọn táwọn ajáwúsá táwọn gbọ́rọ̀ yìí wọ́n ti subhanallah subhanallah ewu ní ojú ikú mi ò gbé gbédè yìí à gbọ́ àwọn náà wọ́n dùn nínú wáàsí ẹ̀yìn ṣe subhanallah ń gbẹ̀rún rí wọ́n ní ìgbọ́ nǹkan tó ń sọ ni mi ò gbọ́ mo àmọ́ ìmọ̀túnmọ́ tí ń wì wọ́n lè sọ pé ní báyìí lè wá wà sí ohun tó rí ìṣojú báyìí kò kírun kò kírun kò kàn kò òun ti parí gbogbo ẹ̀ wájú ọlọ́run ìjẹ́nà ó tún wá fọba lé ó lẹ́ni tí ò bá ráǹfààní àti rí ìṣojú bóyá nígbà tó òun ti délé ayé tí òun ti kú àmọ́ gbọ́ wà sí ohun tó gbóhùn báyìí àlìjẹ́nà náà nìkan ṣọ́ làkó ìgbé bá sùlámù ọ̀dọ́ yín o làkó ìgbé ó ti ṣe sùlámù nílẹ̀ àwùjá yẹn tí nǹkan bá lè máa sọ orú ẹ̀ káwọn èèyàn gbìmọ̀ ọgbọ̀n tò kí ló fà ṣàfáà ni wọ́n fún wọn tí irú nǹkan yìí bá yọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kúrò máa tẹ̀lé tí máa ń sọ orú wọn pé ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ẹ̀tàn jẹ́ ni torí pé man apto àbí amaluhu lam yusbihi nasabuhu bó ti gbọ́n kí ìyọnu ọlọ́run sùpánù ọ̀tà wọn àbúlá àdúrà rí ànẹ́bí sáàmù sọ ní ìwòrán nìbí àwọn ni wọ́n gbà àtọ́nà tó sọ wọ́n dẹni ọlọ́run ni àti wàá sọ fẹ́lú mi tó ṣe wípé kọ̀ọ̀kọ́ rẹ̀ gan bí ìsìláàmù bá tojú bọ̀ ìlú mọ̀ fún aláwo sẹ́kẹ́rẹ́ nú ẹbọ dídì kọ́lọ̀ kó sàmójú pẹ̀lú kan wa. wàṣẹfà àti ṣẹfà àṣẹ ìsìgbẹ́ta ń sọ yìí ìran méjì ni ṣẹfà àti nàfíyà ìsìsẹ́ kan bẹ tí islam ha kú o tí islam fara náà islam kọ fún wa ṣẹfẹ́ra tún náà fi yà tó bá jẹ́ mùsùlùmí òdodo má bá àyàn kan kó bọ́ ọdún sípè níwájú ọlọ́run sípè ara rẹ fún ààrẹ nìkan kan nìyẹn yẹn náà kejì ṣẹfẹ́ra àti lùfùbátà wọ́n ní ìsìpè tí islam fi rinlẹ̀ nínú Qur'an àti nínú sunna pé yóò máa ṣẹlẹ̀ ìyẹn lóòjọ́ alùkìyàmà ibùgbé aláyé gambi náà ìsìnkẹ̀tì islam faramọ́ wípé nínú ìsẹ̀mí ayé o lè wáyìn lórí ẹ̀ lóòjọ́ alùkìyàmà náà ìsìnkẹ̀ yẹn náà ó wáyé ọlọ́run fi pa àwọn kan lé oníṣẹ̀fà àtún mùsùlùmí ayé hàbí ìṣẹ̀fà àfibàtà al-Qur'an wa sunnah wa sara alayha salaful ummah ni wọn kejì àṣẹfàtò nàfíyà ìsìkẹ́ tí islam ha kó fún wa máa kánà tìtìlábó min ghairi llahi ma la yaqdiru alayhi illa Allah ó ní táwọn èèyàn ń wá wọ́n ti ń wá nǹkan yìí wọn ò wá látọ̀dọ̀ ọlọ́run ọ̀dọ̀ àwọn tó ti ń wá ìbúyà bùkátà yìí wọn ò sì lágbára lé lórí àfọlọ́run oníṣẹ́fáwátó ayọ́fìyà àwọn èèyàn ń wá ìbúyà bùkátà lọ́dọ̀ àwọn nǹkan míì nínú tọ́lọ̀ wọn bá dá lórí táwọn nǹkan yẹn ò ní kápá tí wọ́n lè ṣe fún wọn àfọlọ́wọn bá sọ́nà ọ̀tọ̀ lọ́fẹ́ òpin náà ṣèfáwátó àyànfìyẹ láyé bí ó rọ̀ mọ́ tó bá rọ̀ mọ́ àkọọ́lẹ̀ fíìmà ìlàyé kìdìrọ̀ rẹ̀ yìí ìlọ̀lọ̀ èyí tí ò sí ẹ̀dá kan tó ní kápá kó ṣe fún yàn ọlọ́wọ́n bá bóyá ìjẹ́lìbí المصلحة أو في دفع المكروه nínú péyàn ń wá ohun tí wù yàn wájú ọlọ́run ìyẹn fẹ́ fa orí wọlé kò sẹ́ni tó lè ṣe fún mi lẹ́yìn ọlọ́run a sì fẹ́ ti aburú kù kò sẹ́ni tó lè tó fún mi àfọlọ́run dà kò sẹ́ni tó ní kápá lórí ìkíní àti ìkejì àfọlọ́run tó ìsísẹ́ yẹn Islam pè ní èèwọ̀ má wà lọ́sọ́dọ̀ ẹ̀lòmíì má ṣe kí ni má wà lọ́sọ́dọ̀ ẹ̀lòmíì àṣẹfà ẹ̀tọ́ àlùmáfíà ń sọ̀rọ̀ ọ̀dọ́mọkùnrin kan fún wa tipẹ́tipẹ́ báyìí ọ̀rọ̀ yẹn sì ń dúlẹ̀ lórí ìbìnrin náà wípé àní tọ́lọ̀ wọn bá sọ ìgbó tèmi náà nìyẹn ẹnì fún un bíi báyìí sì bẹ̀ àbí kí yẹn lupẹ́ nìkan bẹ ọlọ́run bá fẹ́ràn rẹ̀ ó lágbára kó báyìí mú sòrò èèyàn kú lẹ́yìn ọlọ́run torípò náà láwọn sòrò tiẹ̀ tí sì ń bá fẹ́ràn àtúntò náà ń sunkún lé lórí tọ́lọ̀ wọn sì dá lóhùn ìgbà yẹn àti student ní Sudan Nigerian Student Association àní ẹgbẹ́ so àtọ́jẹ́ president ìjọba Hausa èmi jẹ́ vice ẹ̀ ọmọ Yorùbá gbogbo ẹni tó bá ti jẹ́ pé new student san fún admission tó wá sínú Sudan yẹn ìnáni yunifásitì tó bá ti jẹ́ Hausa president yóò mọ̀ àdá lóhùn gẹ́gẹ́ bí Hausa sí Hausa àmọ́ èèyàn wá láti ilẹ̀ Yorùbá àbí bí ilẹ̀ Igbo ó gbà Slav ó wá torí Sudan èmi làwọn àfẹ́ǹdì rẹ̀ nìyẹn bí àwọn ọmọ àyà ọsà kan náà tẹ̀wọ́ kọ́ táwọn ti pẹ́lú náà kọ́ rí náà ṣe ní ah, rọ́ọ̀jì kí n tán wọ́n ní kan bẹ nínú àwọn ọmọ ìyá wa tó wá láti ilẹ̀ Yorùbá kí n bá sọ̀rọ̀ o Sudan ò gbàgbọ́ wọ́n lè sí Nàìjíríà padà o ta ni wọ́n bá dákọ̀ kí ló ṣe wọ́n ló ń bí fẹ́ǹdà àwọn ọmọ lágbáwá káàkiri ń bá wọn tòun náà tẹ̀ gbégbé nkìlọ̀ wọn pé tó bá wà ní kó fojú sí ibi táwọn yẹn bá kẹ́sìn mo wá pé àwọn èèyàn wa tó jẹ́ yorùbá ẹni báyìí báyìí báyìí ẹ̀já jọba sọ̀rọ̀ àbáṣe ìyàwó akẹ́wà kan àfa àtẹnu ẹ dákun kájọ wá bá gbìyànjú ẹja kojúmọ́ o nàìjíríà jìnnà sí yíyẹ owó táwọn òbí wá sì nálé wọn lórí kò yẹ kó ṣòfò kí ó la wá kí ń bì bàbá kí kí ó tó yẹn níta fẹ́ níyàwó kódà nínú ìrírí ẹ lọ́ọ́ fẹ́ mọ yorùbá ọmọ fẹ́ àwọn lára wọn ìmọ̀ òògùn fẹ́ tálíkà ọlọ́ọ̀bọ̀ òun ìfẹ́ wọn tálíkà ọlọ́run àbí yóò bá tẹ̀sí lókù kò lè fọmọ lárúbáwá káṣẹ̀ pé àsìkò bá tẹ̀sà níyàwó ṣò àmọ́ ìyá máa lẹ̀ mọ́ wọn káàkiri náà gbé wọn lọ kafetéríà máa gbé wọn lọ èhè eh, tó bá padà yá inú wọn yóò ní yọjú o ó náà yára yára kíní kan wà láwọn ọmọ Yorùbá wa là ń síra wa àti ẹ̀yọ́ ńgbà mọ́ níṣòro èmi ò ní yọjú ǹtẹ́ mi lè ṣe ní ìṣòro ni mò ń ṣe yìí. Eh, ọ̀rọ̀ yẹn ò wá le tó bí wọ́n ti mú wọn kò le tó bẹ́ẹ̀ wọn ò lè dìpọ́tù yìí wọn ò lè dìpọ́tù yìí pẹ̀lú gbọ́n tá a sọ lẹ̀ wọn ò lè dìpọ́tù mi bàbá ìmọ̀mọ̀ àti láà ẹ̀yìn kọ́lọ̀ wọn sàrẹ́jì owó sàrẹ́jì ní ìfẹ́ dákọ̀ bàbá kìíní kan ní Ìbàdàn wọ́n ti ní tó bá ti dákẹ́ dákọ̀ wọn kí pókò àwọn àwọn yọ sí mi. Mo láfa wọ́n yọ sí yín bí ìjà wọ́n gbà nílẹ̀ lọ́wọ́ àwọn kọ́sítọ́ọ̀mù àti bíkọ́sì àti wọ́n dìpọ́jù yín wọ́n ní ẹ̀wọ́ níta máa ń sọ nìyẹn ẹ̀yìn súnà yìí àwa máa bá ṣe ń títí wá ẹ fọkànbalẹ̀ ebi tèmi kálẹ̀ ń sọ ẹ̀yìn ẹ̀ máa rántí sí yín kò le rárá wọ́n ní tó bá ti dé bá a bá fún àwọn yọ sí ni àwọn sì bí àbùkátà fún kò sí wàhálà ẹ̀yìn náà sì dákẹ́ àbí kí la fẹ́ wá kí irú tó ń wà lẹ́yìn ọ̀nà lágbo sí ìwòrán nígbà tí pé mi padà rí mọ́ àwọn yóò sọ ìrìnkan wá ní àá ó ti padà kó ní Sudan pé o tún lọ Saudi ìgbà yẹn hajj ń múra hajj ń tó tó bá lọ Saudi alhamdulilah tó fi wọ́n di pọ́ọ̀tù ẹ̀ mo yóò fẹ́ lọ sí hajj bá ṣe hajj tàbí tó padà sí Sudan ní tuntun kẹ́kọ̀ọ́ àwọn náà wá lọ sí hajj ìsinmi ẹ̀yìn àwọn àwọn afa kan wá ń sọ̀rọ̀ wọ́n á mọ́rọ̀ ìwà àwọn ní wọ́n bá dákọ̀ ìwọ́n ní áá nǹkan náà kò sísù dáàmọ́ lóòótọ́ ló wá wà ó ti wà ń Saudi nǹkankan ẹnìkan bá ní ti wà ń Saudi àmọ́ ń gbádùn ń gbádùn níbo ń gbádùn lọ́wọ́ kódà kò sísọ́ náà gan ọ̀nà ah, bóyá ń bẹ lọ́rùn ilé ń lọ́rùn ní sẹ́wọ̀n lọ́wọ́ ah, ah. bàbá akílá ẹ̀yìn tọ̀ ìrìn bàbá tó ní bú ẹ̀wọ̀n bíbó àwọn lẹ́yìn òmọ̀ kankan ló gbé nìkan máa ń bá tèmi gè mí tí ń lọ ní ìmọ̀ tó lọ lóòótọ́ ẹ dábọ̀ at least you get vice president bí ẹni jẹ́ lè mọ́ ọ̀nà ẹ̀yìn òkọ́rẹ́jì ó ti fi Sudan lẹ́nu wa sí hajj ó dé Saudi náà tó Saudi ó gba bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ hmm. ìlú tó ṣe wípé tẹ bá fẹ́ travel láti state kẹsẹ̀tì ní wọ́n béèrè ìwé ìrìn lọ́wọ́ èèyàn kì í ṣàlejò nìkan abọ́ọ̀dù taizí abọ́ọ̀dù bọ́ọ̀sì fún àlọ́ sí mọ̀dínà àtọmọ onílùtajọ́ ń lọ àtàwa wọ́n béèrè kọ́mọ̀ lọ́wọ́ wa báyìí ìwé ìgbélú adọ́nù travel nígbà tí mo kàn lọ sẹ́kù láti kó ara òkàn sanwó five thousand naira gbọ́ náà ọkọ̀ wọ́n béèrè pé kọ́mọ̀dà tó ń gbèlú àní ọmọ mẹ́ta wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ yóò mú ìwé jáde sọ pé ìlú tiwa ló dáa jù láyé ọlọ́kùnrin sànù wa ojú máa dáa jù wọ́n máa ń gbé ló bá fi rán màrán màrán Sudan ló ti wá kẹ̀kẹ́ àwọn àti ayé ó dà pásítọ̀tì ẹ̀ dà fífà dà kìnnì kan láti ọ̀rá lọ́mọ sí nínú ilé bí wọ́n bá ń gá àràfà á sì ọ́lẹ̀ ó bá ti sọ̀kalẹ̀ àràfà ọjọ́ kejì báyìí ló ń tà láyé alẹ́kùn ibi tí bàbá kìnnì kan bá dé nù wò èmi wọ́n sọ fún àwọn kan wípé kó pé bàbá kan òun torí pé tóun sọ fún mi ní pé bàbá ní tóun bá kó kán pè má ìyàwó jáde sóhun kò pè wọ́n ní ìkẹyìn bàbá tọ́ náà wá sí hajji kẹtún wá wùsẹ́ ọlọ́wà tọ́ náà wá sí hajji bàbá tó ń pè tó ń tún sọ mímí pé bàbá ti níbò mọ́ ìpéhun tó rà padà gbọ́kàn yẹn lọ́bí wípé ọmọ tó le ní so bàtà ti tára rẹ̀ ń balẹ̀ láni kò lọ sùdá lọ kéwú bí àbá ló sọ fún pé lóòótọ́ bẹ́ẹ̀ pé tó bá ti sòkó mọ́ pé wọn bóyá òun lòún sì gbérú àkídà ẹ̀ sára àbá yẹn àárín yẹn ò yéèyàn ṣùjúmọ̀ táwọn àbá yẹn wọ mọ́kà kódà wọ́n fẹ́ pariwo múra pé wọ́n fẹ́ wọ mọ́kà kan pariwo múra lájọ kírun èmi rí èmi rí slippers bí wọ̀ wọ́n kọ chief imam kẹ́kẹ́ kan Ìbàdàn Nàìjíríà wọ́n kọ sára slippers náà sì dúlẹ̀ yọ̀ọ̀ta àjọ kí júmọ́ àtàn sọmọ kí nǹkan ràn kí nǹkan kí ẹ̀mọ́ wa wo àyíká èèyàn tó kàn wo súnpàsì tí ó fi máa kìíní kan bá ẹ̀dá nàìjíríà àwọn èèyàn máa rọlẹ̀ tó ń kọ́ kọ́ ó kọ́ ìmọ̀ mú dára súnpàsì àbáyẹn náà jókòó gbó gbogbo ara kalẹ̀ báyìí ló gbé sẹ́yìn sọ́run abẹ́ ìrọ́mù bàbá ti ń sọ wípé bó bá ní sòrò pípé mi ìtẹ̀ náà ni mo fi mú fóònù wa ń pè kan náà àwọn àfa àtàjọ ń sọ̀rọ̀ yìí mo ní bàbá yẹn kò mọ̀ gbọ́ ah, bàbá tí a ní ọmọ ìyá wa yẹn sọ pé kóképò òun tí sọ̀rọ̀ bá dé wọ́n kópa àbí <laughs> bàbá yẹn gẹ́jú fún ẹgbẹ́ mi wọ́n kópa wọn níyẹn wọ́n gbé sẹ́ni wọ́n máa lọ sẹ́ni wọn níbẹ̀ bàbá yẹn gẹ́wò mi pé àtàlẹ́ ní ilẹ̀ ní ìyá àtàwọn tẹ̀sí sọ̀rọ̀ mi nítorí ní ilé mú mọ́ra náà pé sáyẹn tí wọ́n pè ń jí wọn kí nígbà náà lọ́wọ́ àìsàn wọ̀ mí ní kò lè sọ̀rọ̀ wọn níbẹ̀ nílà ah, àjọ kíjì mà tẹ́lẹ̀ ní ah tọ̀ ọlọ́run sáà nù bá pa fóònù àbá ò lè sọ̀rọ̀ èmi ló sọ̀rọ̀ tó bàbá òmọbi tí àwọn tí òun bá sọ bó wọn ti jẹ́ èmi tí mi ń sọ̀rọ̀ náà torí pé bẹ́ẹ̀ ẹ̀yin lọ́bẹ̀ ìtijọ́ jẹ́ kì í ṣe ibi táwọn mẹ̀gáàdì ó mọ̀ sọ káàkiri náà tó ìbá ṣe president louis kìnìkà dáàbòjẹ́ ní mùsùlùmí ó ń bẹ́ẹ̀ ò rí bẹ́ẹ̀ ohun tó yẹ kó fi pamọ́ síwájú ọlọ́run kọ́nà nǹkan ló lè sọ ọ́ ó ti gbé sára bàbá yẹn olójú ó sì kí ni lójú ó sì wà ó bẹ́ẹ̀ náà láyé kìrò àlẹ́ yìí ìlọ lọ kò sí tó ní kápá lórí àwọn kan wọ̀nyí ọlọ́run bá lọ ṣùgbọ́n náà àwọn èèyàn táwọn èèyàn ti ń ṣàṣìṣe wọ́n ń darí àwọn kan wọ̀nyí sọ́dọ̀ àwọn ẹ̀dá tó lọ́wọ́ bá dá kí wọ́n lè gbà wọ́n lẹ̀ nílẹ̀. ọ̀dẹ̀lẹ́ lọ́kọ́ lù tààlà ìtọ́ka fún ti ilé ìrìnlẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run tó lọ والكافرون هم الظالمون ọlọ́lẹ́ ìmọ̀mí ní òdodo ẹ̀ná nínú nǹkan tí ọlọ́run bá ṣe ní ìjẹ̀mú fún yín ṣáájú kí ọjọ́ kan tí rírà kátà ò ní sí má mo sì mọ̀yàn ayò mi kò ní ṣiṣẹ́ ń jọ́nà bẹ́ẹ̀ náà ni láwáyọ̀ bá ń sì pẹ̀ kò ní ṣiṣẹ́ ń jọ́nà àwọn akẹfẹ̀rí sì rí alábòsí wọn gẹ́gẹ́ bí àdéhùn wa tó bá ti náà ni a máa ṣé túmọ̀ sí pé eléyìí náà á padà fẹ́ máa yọrí ìtókù ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bọ́lá sọ́nà wọ̀ fún wa kó fojú tó àlámọ̀lẹ́ sùn wọn fún wa àlámọ̀lẹ́ ayé wa náà kọ́nà kó bá fojú tó fún wa pẹ̀lú láyé láti lọ́lọ́ subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu